àrẹ̀mú tún ti gbéná sí àdé ẹ̀fẹ̀sọ̀ máa bá mi bọ̀ àkọ́kọ́ innovator rèé nínú àwa olórin yẹn sin gaskia jojúmọ́ là ń tẹ̀síwájú o lọ́nà ọpẹ́ wá fi pọ̀ ènìyàn tó sọ pá òsún kó tètè fura sára ẹ̀ àwa ti sún ìwọ sì dúró níbi o ti ń ṣeré yẹ̀pẹ̀ ó jẹ́yà súntọ̀ wá kábàlẹ̀ jọ sún papọ̀ àǹfààní ara ẹ̀dá kò màmá mọ́ lọ́nà kan má torí ohun tí ó tó nǹkan kò fi kẹ̀yìn sẹ́nìkan o èèyàn tó ṣeun tó dùn ẹ lẹ́ni lè padà ṣeun tá dùn mọ́ ẹ asálàtù ni màá ṣe títí ayé mi o Muhammad ni màá tẹ̀lé kí má bàa jùnú mo kí Orísun wípé ẹ kú ayẹyẹ ọdún mẹ́wàá tí ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run á túbọ̀ jẹ́ kí ẹ máa tẹ̀ síwájú síwájú síwájú síwájú lójoojúmọ́ ẹ ṣé.